ọba tí ọpẹ́ yẹ ọba tí olùsọ àti olùsọ wa láti lọ. sẹ́rí òní ọ̀sàpá kan jàmá àdùnnì kan síbi kan gbogbo ẹ̀ mọ́ra wọn kò jẹ́ kí ààyè oyún púpọ̀ àwọn àyàtà àdùgbẹ́ fún alámíyá nílé ilẹ̀ bí i ara wọn máa àkókò òun ìdíkiri الذين اوتوا الكتاب من قبل وقال تعملوا وتصدقوه وتأتيه من القرآن كده ليه؟ جاءت المفروض كنت والد sọ̀rọ̀ ìyẹn wáyé fún ma wọ́n wípé ẹni tí ò ní ṣe

ẹgbẹ́ wa dọ̀ sọ́rọ̀ ìjọ ọlọ́run ti àti ìgbà náà yọ ṣẹlẹ̀ àgbò wa padà tó bí ní àwọn àyà láti ṣàlẹ̀ nínú gbẹ́sọ̀ àìsàn ńlá àwọn àti ìgbà yìí ọlọ́run sọ tọ́ba yẹn lọ́wọ́ ní ìgbẹ́ ìbí ẹ̀ ẹ̀ ti ṣe màdìmáàtì ní ìṣe báwo lọ́wọ́ ní ìgbẹ́ àwọn ìgbẹ́ di bawah seluruh bawah seluruh dalam ke dalam kebunyataan Assalamualaikum Assalamualaikum Bila saya di bawah Sabar ya Tuhan. Ya Allah, ya Tuhan. Ini semua ini. Sampai nama dalam diri. sínú èdè wa náà ní ìgbà tó báyìí. Tí ẹ̀rọ aṣojú ọkùnrin kò lè sọ̀rọ̀ àwọn ìgbà èyí ti yé dáadáa. Sọ́dí ẹ̀ máa sí lórí tó wà á bó ṣe tú ìjọba tàbí ẹni tó lò ẹbí ni wà á tó láti omi ìjà wà á tó láti omi ìjà ẹni tó gbé lẹ́nu tó mọ̀ nípa ìmọ̀ta pàmò lórí lẹ́yìn ìwé òun wà ń bẹ̀rẹ̀ lẹ́yìn nínú ọ̀sán lórí òun tẹ̀lé gbàgbé àrùn sẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ àwọn ẹ̀rọ àwọn ní ò lè sọ̀rọ̀ lórí àìsí sọ̀rọ̀ lórí àwọn ọmọ ọ̀dá ìgbàlódé ìgbà tí wọ́n ti rò kán láti sọ̀rọ̀ bá sọ̀rọ̀ ìgbàlódé ìgbà ló sọ̀rọ̀ rẹ̀. àwọn ìgbà tó ń sọ òjò rẹ̀ nígbà tí wọ́n lè kọ́ lórí ìlú ọ̀rọ̀ táwọn yẹn máa sọ ìlú. tó bá yẹ kó lè sọ̀rọ̀ tí èyí ṣe àbúrò ìlànà ìjọ àbúkà bọ̀ ọ̀rọ̀ àwọn tí mo ti bẹ̀rẹ̀ lọ tó ní dáhùn ọ̀pọ̀lọpọ̀ àbí tí mo bá tẹ̀ lọ sí dáhùn. ìmọ̀ àwọn ọmọ àṣìkàrà tó lórí ìlú àwọn ṣe ẹni tó kọ́ ọlọ́rọ̀ náà. Aláwọ̀ ṣe. Àdúrà lè

sára yake àti tó bá jẹ́ pé ìjọsẹ́ ń bẹ bóyá ayé àjẹbá sọ̀rọ̀ wá sí ìmọ̀ fún bọ̀ ẹ̀mí ìwà yà ti wà àwọn mẹ́rin àti orúkọ ẹ̀gbọ́n mi ẹ lè wọ pé ìfẹ́ kàkí ń pọpọ mo rò bára yìí pé láti ẹyọ kò mo fẹ́ ká bá kọlọ ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ ká mi sá ẹ bá wọn sọ àdókò nínú àlùkò àná tó lè má rọrùn fún yàrá ti ṣe yẹn nínà kí ẹ wá jọ kí ẹ bá wá dé parí bóyá kú bí àyà méjì mẹ́ta kí ẹ wá lọ kí ẹ wá kí ẹ wá lọ èèyàn lè ṣe bẹ́ẹ̀ mi rọrùn ẹ bí wàá ṣe kẹkẹ yìí. tó di ẹsẹ̀ ṣègbàlá àjò máa ń wà fún mi níbi ìrìn nàìjíríà ọ̀fẹ́ dùnà sábà kí nàìjíríà lè ní bá ní sábà ìṣúná ọlọ́pàá tàlẹ́ àlè wọlé lọ́pàá sọ̀tà àlọ́ sọ̀tà àlọ́ ọ̀bí àlè wọ́n kọ́ láyé ní mo ṣe káyọ̀ ní sọ́ba ìwọ̀n bẹ́ẹ̀ àgbà tó wọ̀ ẹ́ kàbí ìṣúná ọlọ́pàá tàlẹ́ àlè wọlé sọ̀tà àlọ́ ọ̀bí àlè àlè àti àwọn àkàlọ́. àtàwọn nǹkan mi àtàwọn nǹkan mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọlé ẹ náà. Tọ́wá ẹ̀ lọ́wọ́. ilé àti ìwọ̀n rẹ̀. Láìka lákọ̀ọ́kọ́, àwa kà sọ́ra tó wà lọ. Láìka ẹ̀rẹ́ ìgbésà yẹn lọ kà tó wà lọ. Lẹ́yìn tí ń tá à ń bẹ̀ tí wọ́n Àwọn ẹgbẹ́ yẹn bá ti ká yẹn. Síbẹ̀ ní tó bá lọ pẹ̀lú àwọn ẹni ẹni ọ̀pọ̀lọpọ̀ ló sí àwọn ọ̀rọ̀ àjùmọ̀ ẹ̀rọ ti sábà kọjá jíjọ àmọ́ àbí tí wọ́n bá hàbí tó bá jẹ́ àjọ àbí làkàdíjà kọ àti kò sí ìlòkù ìwé yẹn ká àkọjá jíjọ àmọ́ ṣe àmọ́ láti wáyé táyà iná àti iná wọ́n ti ní àwọn so àwọn kàfẹ́ ìbáwọ̀ ẹ lè lọ ànájà àtẹ lọ ẹ lè lọ ìdájọ́ àwọn òwúrọ̀ yóò dà o làwọn náà mi máa ń ní àdídé lọ́wọ́ ìkú yáyọ àjẹ ẹ wá ẹ wá ní kankan kó yáyọ àjẹ káfíń náà yóò dà o máa ń ní àdídé lọ́wọ́ ìkú yáyọ àjẹ tèyí tá a ti lọ síbẹ̀ òní ìgbésórí ìyẹn ní abìlẹ̀ máa sọ wípé òun tó kò sí nǹkan tó ní ká kà á tó ní ká tó sọ nípa bá kọ̀rọ̀ láásìrì àlọ́ ká bá kọ̀rọ̀ àlẹ́ lẹ́yìn kò sí nǹkan tó lè rọ̀ káká ti ta sọ lẹ́yìn pẹ̀lú ìlú. Thank you.

ọ̀tún wà ní ìjọ tó ẹ kó wà ní ìjọ ọwọ́ wà ní ìjọ tó wà ní ìjọ àti ìjọ láti ìṣòro ìṣòro láti ìṣòro yóò lè bá ọlọ́run lọ́wọ́ lọ́wọ́ ìgbéyà tó máa lè sọ̀rọ̀ àwọn ọmọ sáà ìgbìmọ̀ náà tó lè wọ́n ọ̀rá sí i. وعلى ẹ̀rọ ọ̀rọ̀ dára ọ̀rọ̀ ó ti yé mi wá. à ń lẹ́yìn mọ́ àwájọ ìwé rákàlẹ ìgbà tí rákà rẹ ó pé mẹ́rin tẹ kí wọn mú sálámà ọba tó fi kankan sẹmọ ike lé tó ń kí tó lé yẹn ziyada ni kò sí lára rẹ ṣé ẹni tó wà lẹ́yìn rẹ òun lè ka ziyada yẹn mọ́pọ̀ òun tiẹ̀ àbí torí pé ó jẹ́ ziyada tó jẹ́ rọ́kì àtọ́mùlùgọ́ ṣé kò ní ka ìlànà àwọn. sálàyà rẹ̀ àwọn àbá sọ wípé torí wípé yìí tó lékún yẹn bí ìgbà tí ò sí ipò ní kà á mo rò yẹn tó lékún yẹn bí àlékún ni tó bá yẹ kó dòwò náà lójú pé àlékún ni pé kò ní torí pé ìrìn yẹn bí ìgbà tí yẹn kà yẹn bí ìgbà tí kò sí ní ìgbà عليكم السلام ورحمة الله وبركاته بيتني أجري كل شيء كريم عمل سلطة تريدني رجع لعبة الإسلام wà nínú wípé òfin kí n fi ẹ̀tọ́ sí ọmọ ní lórí rẹ̀ gbé nígbà yìí tí ọmọ sí ìlú wa jọ. Tí òun bá kọ́ ọ sílẹ̀ tàbí òun lọ́wọ́ wọn lẹ́ tàbí ó kọ́ máa lọ kẹ́kọ̀ọ́ wa kò sí ojúṣe rẹ̀ kó tí ò rẹ̀ pàápàá jùlọ tó bá jẹ fún tó mọ̀ nípa yàtọ̀ sí ọmọ tó ṣe fún ara rẹ̀ ló ń gbéra rẹ̀ nílé ẹ̀kọ́ sẹ́kọ̀ọ́ ọmọ náà lòun náà sẹ́kẹ̀ tí ń lọ kọ́ kọ́kọ́ yí òbí rẹ̀ ó sábà yìí pé ọlọ́run ló kọ́ kí wọ́n bì kan òbí rẹ̀ sáfẹ́fẹ́ ara wọn bí kìlẹ̀ ara wọn ní ń lọ kọ́ bá lóyún lọ. fún àwọn ọ̀lẹ́gbẹ́ wá wípé. kí lẹ kọ́ wá tú àà lè blé mọ̀rọ̀ àtòkè irú situation báyìí ó ṣòro kéèyàn sàṣàlẹ̀ pé pa kéèyàn gbé lájọ kalẹ̀ ó ní ìdí kéèyàn wò sùn kò wò sùn ìmọ̀ bóyá rẹ̀ mi tó ẹ̀ ètò lè jẹ́ àṣìlè tó fẹ́ lò ṣe ọ̀rọ̀

ọ kan lè alákọ̀ọ́kọ́ ló bá rántí fọ́lọ́ option option aláwọ̀kọ́ ni pé kó padà síbi ìrùkù yẹn kó continue ní tó ṣe àwọn tó ṣe yẹn làwọn sí nígbà tó bá ṣe wípé kò tí ì kọjá rúkìn yẹn níbi ẹgbẹ́ ìdìgbà tí mo sọ kan lẹ́nu tàbí láàrin kìí ṣe wípé ó ń kíra kẹlẹ kẹta lọ ló wá rántí wípé mi mo gbé nǹkan tí mo sọ kíra wa kó padà kó kọ tó láti ṣùgbọ́n tó pé ń kíra kẹlẹ lọ ló wá rántí pé ìrùkù mbẹlẹ kejì ẹlẹ́ẹ̀kejì ni ó ti ju mọ̀lùkọ́ ó di nítorí kí ẹlẹ́ẹ̀kẹta ti tẹ̀lé ẹlẹ́ẹ̀kejì tó kírun pé.

ìgbà bá ní ìdá ọmọ sí ìgbà ní ẹgbẹ́ tó ní ìgbà tó ní kò ní ìlú rẹ̀ ó kò sí ìgbà ní ọ̀rọ̀ tó bá ti ní kí ẹ wá kí ara àǹfààní àwọn amọ̀sáyé ló ń bẹ nínú wọ́n sára rẹ̀ lọ́kọ̀ fún àwọn nǹkan náà ti di ìlú kára fún ẹ̀kọ́ àwọn ẹ̀kọ́ àwọn ẹ̀kọ́ bá tó ti di kìí ṣe kíbla lẹ́yìn ìgbìyànjú lẹ́yìn ìgbìyànjú mọ́tò sọ̀rọ̀ ìrẹ́lẹ̀ wàá yẹn ló fún ọ̀sán tó bá ṣe pé lẹ́yìn wàá ní ìgbà tó yẹ tó bá ṣe pé lẹ́yìn ìgbìyànjú kìí ṣe kí wọ́n sọ̀rọ̀ pé tó bá wà láwọn kìí ṣe lọ́dọ̀ ẹ̀ tí wọ́n yìí olùdí ìdìbò tí wọ́n da ní oṣù wọn kọ̀ nígbà wọn ti kí òun yẹn sẹ́ka tó mú ẹ̀. ṣùgbọ́n tó bá yẹ kí wọ́n ń kírun yẹn lọ́wọ́ lẹ́nu kan dà ẹ̀ ń kírun ibẹ̀ mà kọ́lá máa ń kírun sí ibi yìí ìmídẹ́tì ni wọ́n dọ̀rọ̀ kọ́ lọ́wọ́ ibi dọ̀rọ̀ wọn. ṣùgbọ́n ilé tí wọ́n ti kí síwájú kó tó náwó sí wọn náà ó náà ní ìlàjì. ìwọ ọ̀rọ̀ ni wọ́n ṣe ìgbìyànjú ó kó wípé tí wọ́n bá ní àwọn ìdílé rẹ̀ sẹ́rí ọ̀rọ̀ táwọn afá máa ń lò dípò ọ̀rọ̀ wà lọ ó gbìyànjú ìgbìyànjú yẹn lè jẹ́ pé ó gbìyànjú láti bí tàbí ó wá ẹni èrè tàbí ó ìgbà ah, níbi aṣọ kírun mi jẹ ní ìdí àdìrẹ dìtẹ́tì lẹ́yìn ìgbìyànjú ọwọ́ àlè ní fóònù lórí aago rẹ̀ àbí lórí fóònù ó gbìyànjú sára ara gbìyànjú gbogbo yẹn náà so di world ó gbìyànjú fẹ́ ó lè jẹ́ ibi òbí tó bá lẹ́yìn tó bìí ilé ìjọ jẹ́ pé èèyàn máa rí wípé kẹ́ni tí ó sọ fún bí wọ́n. tá a bá mọ̀ tó àgbẹ̀ kí mi ní àwọn bá ń fi lọ́wọ́ tẹ́lẹ̀ náà bá ní tó bá ní kí ìlú lápò lọ́dọ̀ tó kọ́ni síbẹ̀ wáyé láì ní wọ́n bàjẹ́ tó jẹ́ ìwé lẹ́yìn mọ̀ṣáwárà tí wọ́n bá rí wọ́n fi bẹ̀ ẹni tí ìbá sá ní onímọ̀ pé ní máa ń ṣẹlẹ̀ gan ni o ní máa ń ṣẹlẹ̀ dáadáa dáadáa wọ́n láì lórí ìjọba náà. Ọ̀rọ̀.

tó o ní pé báwo ni wọ́n ṣe ẹ̀ pàdé wájú mi báwo ni wọ́n ṣe ṣe mo fi ní wọ́n mo fún àyẹ̀ tó o sọ̀rọ̀ ní pé mo wà. mo àwọn abẹ́rẹ́ abẹ́rẹ́ ìbára ẹ̀ ń fún ẹ̀ lórí ìgbà kò sí wàhálà sẹ́ẹ̀lì mọ́mù kí ò rọ̀ àlùwàlà rẹ̀ wá dá kò ní ìdíkọ́ bẹ̀rẹ̀ nǹkan síwájú kóun kó bẹ̀rẹ̀ mo rò padà yẹn kóun kó tó bá ti kúrò àwọn tí wọ́n tún sẹ́yìn gbọ́dọ̀ gbọ́dọ̀ ẹ̀ sáà máa gbọ́dọ̀ pọ̀ síwájú láti máa jẹ wọn. mo rò pálá yẹn tí wọn ò bá bọ́ síwájú ní tó bá yẹ àbí tó bá yẹ pé sáfù yẹn ò ti sáfù ẹ̀yọ̀ kan lọ lókun kódà tẹsí pé kò tẹ sáfù ẹ̀yọ̀ kan náà àwọn tó bá yẹ lè wà ní sẹ́ńtà àbí tí ìmáàmù wà àwọn tẹ́ jọ bẹ̀rẹ̀ ẹ̀rù ni ó bàbà jẹ́ kíni àwọn ẹwà ni afáyín bí ọwọ́ àlè ọpọlọpọ kíni yẹn lásán tó báyìí lè wà ní ìdí ibi tí ìmọ̀ ń mú wà wọ́n ti tó bẹ̀rẹ̀ lọ. ní àbílẹ̀ rọrùn gbé wọlé òní pé àwọn aṣọ yìí pé wa ń lọ nínú àwọn tí wọ́n tó sẹ́yìn àlùwalẹ̀ nìkan ni wọ́n wá já òun jáde ẹnìkan wá bọ́ sáàyè rẹ̀ sára yóò dé bọ́ tó ń bá ti kú nínú àwọn tí a jọ bẹ̀rẹ̀ ẹnu ẹni tó yẹ kọ́kọ́ síwájú ní ọ̀bọ̀ síwájú ọlọ́run wà lóko náà sábàárẹ̀ lórí tèmi wà á lẹ́kùn sára wọn náà fẹ́ bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀. ok sàrà àbẹ̀jì. sẹ́yìn ìran yorùbá ìran kan tó lágbára díẹ̀ tó sì parí wípé yàtì àpọ̀ ọ̀rọ̀ tó kéèyàn bí ọmọ méjì pọ̀ lẹ́ẹ̀kan náà wọ́n mọ̀ pé ẹ bọ́ra àwọn méjì ọmọ méjì papọ̀ lọ́gbọ́dọ́ jẹ́ pé ẹlòmíì wọ́n á wò sẹ́kùn wọ́n ní á ti tó bí ibi ní bá rẹ̀ olóòtú ọmọ tọrọ bá ọ̀rọ̀ méjì ọlọ́mọ ti tà ní ma pẹ̀lú ìsìlámù ó mọ̀ èyí ni ìka náà wọn ọ̀dọ́dọ̀ lọ ilé ọkọ láì lọ́ba méjì ní ọjọ́ kan bíbẹ̀ ọ̀pọ̀ wọn wà á pé kí ọkọ̀ kò ní tí wọ́n bá fi lè ra ní ó kàn fún ọmọdé ọ̀la fún kejì tí wọ́n bá fi ṣe kíní kan fún ọ̀la fún kejì. kó dá àkóso oríṣiríṣi àwọn ìgbàgbọ́ ńlá ńlá àwọn àjà àwọn ọ̀la jẹ́ òkè ní wọ́n ti bá wò. ó sì ń tó gbogbo ẹ̀yà ẹ̀ máa kàn. iná àwọn wa bá dé bí ọ̀rọ̀ èkúrú èkúrú méjì. kódà àwọn ẹlòmíràn wọn máa ń bẹ̀rù àwọn àbẹ̀jú àwọn ìgbàgbọ́ látara rẹ̀ àwọn nǹkan wọ̀nyẹn ààrẹ gbọ́ ni tí yóò máa ṣọ́ra ó lè bá ọ sálàyé tí yóò máa ṣọ́ra tọ́lá àwọn ẹlòmíì tí ti sàárà nìkan náà ṣe ń ṣe àwọn nǹkan mí ìlú yẹn gan-an oríṣiríṣi àwọn àdánwò ọlọ́run kò irú ìbéèrè tàbí rẹ̀ ló ṣẹlẹ̀ ìmáàmù wa ìmáàmù ka súrà tó ìmáàmù ka nìta ọmọ tó wá wà lẹ́yìn rẹ̀ hmm. ọmọ kò sí ìdàgbà pọ̀ bọ̀ ọmọ tí wọ́n mú ká hmm. ìgbà tó wọ́n fẹ́ bọ́ síwájú tó hmm. kàn lọ bẹ̀rẹ̀ fún wa. Ah. wọ́n ní ìmáàmù kàkí lọ níta nìta ìgbàdá ìwàlá ìmáàmù já tó pọ̀ bẹ̀ ẹni máa tó wá bọ́ sẹ́yìn òun ò tí ì hà nìta

tí wọ́n lẹ́kọ̀ọ́ àwa náà ní láti jẹ́ ìgbàgbọ́ aláàbò àti kìí aláàbò tí ó bẹ̀rẹ̀ sí àti ìgbà aláàbò aláàbò bọ̀ wọ́n ti kọ́ pọ̀ ìjọba ìgbàgbọ́ ti kọ̀ wọ́n lẹ́gbàá ìjọba ìlú fún ìgbà kíkọ́ ìgbà ló wà ó pè lọ́wọ́ ìlú sí àwọn aláàbò ìjọba ìta àti kúrò pé àwò nínú sílá láti lọ kí ẹkọ wà nìyí sílá àkọ́kọ́ yẹn láàpè nínú sílá ìgbàgbọ́ láti. ìgbà tẹ́yìn ń jọ ìmọ̀ fún àkọ́kọ́ yẹn táyìn ẹ̀ náà sílá lẹ́ ní abẹ́ àníyàn ọ̀nà ọ̀nà yẹn. bó ti gbọ́ àyíká jẹ́ ẹjọ́ ìmọ̀ kí là ní yàn yìí ẹ̀ ní jẹ́ ibẹ̀ lè dáhùn bá ọya ok àìkà ah, àwọn èèwò ní yọ́wà bá lọ yóò tó ìdíyàn fẹ́ jó bá ok bẹ́ àwọn tó wá gbà wọn àti èèyàn lè kírun ọ̀rẹ́ ènìyàn lẹ́yìn àwọn yẹn náà kó lọ bẹ̀. tí ẹ bá wò pé mo fẹ́ bá wọn yẹn náà fi láàyè sí wa wà àníyàn èèyàn ní oṣù ilé ara ẹsẹ̀ níyà náà jẹ́ ní tẹ̀wọ́n yìí lò àmẹ́ wọn lè yọ náà lè náà.

tí mọ́mù gẹ́gẹ́ bá dé ìrún tó ń kí gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ oníjàmọ́ lọ́rọ̀ ìgbé tó lè kíjà mọ́ àbí òlè kíjà ó lè kí ó gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ìfọ́lá ìrún tó ń kí níjàmọ́ òní mọ́ àkọ́kọ́ lórí mọ́ṣáláṣí àbí tó bá yẹ kó ti yẹ nìkan kọ́ máa kí tó ń bàtí lára mi sọ̀rọ̀ ìgbé tí a torí ìtò ń bá gẹ́gẹ́gẹ́gẹ́ yẹ mọ̀ sí àwọn àwùjọ tó tà wáyé a fún àwọn ìmọ̀wò ní àbùkù àbójútó àná bẹ́ẹ̀ àwùjọ náà tún jẹ́ ọ̀rọ̀ fún wa láti rí àwọn ẹ̀kọ́ àti ẹ̀kí máa mọ̀ wọn ààrẹ tẹ bá lẹ́nu àwọn yóò sì mú bọ́ ìtọ́ àwọn ìmọ̀wò ìmọ̀wò tó bí wọn. ẹ̀wọ̀n kẹjọ́ tí kiri dúró àmì ìgbà ó bọ́ lórí ìpadà mo rò pé tó tí máa mọ̀ tí a bá ti fi kó ìbàjẹ́ lọ láti wò ìjọ máa ń tẹ̀lé ọ̀rọ̀ sí la àyàfi tó bá ti yàn yàn ní ẹ̀dí ẹ̀jẹ̀ kalẹ̀ máa mọ̀ wọ́n ti jẹ́ nígbà tí ń bọ̀ àwọn ṣẹlá ti ń ta ìgbé ọmọ jáde kó sáré àwọn òṣìwò pé ká kí òkú sí wa mi wà náà ó ah. ok ẹni tó mẹ́wọ̀ ìwẹ̀ jàmáà tó tún wá jẹjọ ìjímọ̀ ó bẹ̀rẹ̀ ọdún náà tí ó lè wẹ̀ méjèèjì papọ̀ àwọn lè wẹ̀ lọ́tọ̀ àbí ìjẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ́tọ̀ ìyẹn máa ní ṣe pẹ̀lú ibi tí mi dájọ́ rẹ̀ ìwé ti sẹ̀nọ́bà ọ̀rọ̀ yẹn ni kò sí èyí. ìwé ti júmọ̀ sọ́nà àyàn ni àbílí sọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ ní náà wà. tó bá ṣe pé ọ̀rọ̀ àyàn lèyàn bá mú yọ̀wẹ̀ pọ̀ lọ́wọ́. torí pé òun ìbára قائدا إلى السماء عبادتان كما وكيفية دخل دعوة أخرى ونبوة جنة سبحانه وتعالى ثم نبوة جنة سجية فإن الله وجنة أجب إلى الإسلام أجيب أصل يا أسلام ní ìrọ̀wẹ́ ẹ̀rẹ́ lórí ibi àwọn oúnjẹ sàmà àtàrà kí a mọ bọ́jẹ̀ kẹ̀yìn bọ́jẹ̀ ìgbà ẹ̀yìn àwọn oúnjẹ kọ̀ọ̀kan ẹ̀sìn oníkì àríwá náà ìyẹn láàbìrin pé tẹ́lẹ̀ bá kàkà mọ́ mi ní ìta àríkà láti fi sùn àtàwọn àyè níṣẹ́ láti bá ń sọ ìdí sọ àwọn afáwà ní ìwà sọ yìí kí wọ́n lè wọnú ara wọn bọ́ọ̀tì ẹni tó bá sọ bẹ́ẹ̀ ó ti sọ yìí pé ọ̀ràn yẹn èèyàn ti ṣe ọ̀ràn yẹn mo rò padà yìí náfìlà ni máa ń wọnú ara wọn lákòókò rẹ̀ sí mo fẹ́ gbà ọ́ mọ̀mí máa ń gbà ọjọ́ mọ́ndé àwọn ẹ̀sùn náà mi bí aṣọ náà àbí àrùn pàtó wa bọ́ sí mọ́ndé mo wá láàyè pé mo ń gbà ọ̀wẹ̀ yẹn mo máa ń gbà mo tún gba àwẹ̀ eré ìgbọ́gbọ́sọ tó ń padà mí létí ló gbà mo rò pé yẹn kílẹ̀ àwọn ṣùgbọ́n ìwé ìsìkè tó bá fi jẹ́ kọ́ra èèyàn ní méjèèjì àlàkọ́ ní bí ìwòjú mi ìwé ẹjúmọ́ ìyẹn ò wẹ̀lẹ̀ tó ṣùgbọ́n tó bá ní pé kì í ṣe ọ̀rẹ́ rẹ̀ ó lè wò pé tá ti ṣe mímọ́ ó ti dé lórí rẹ̀ bí wẹ̀ ṣe máa ń gbé àlọ́ àlàáfíà ìmọ̀ bóyá ọ̀rọ̀ yẹn yọ ọ̀rọ̀ ọlọ́wọ́ náà. àlùwalẹ̀ yẹn ti dá fún mi ẹni tí ó sálámà láwọ̀ tó wá sùn ó ní òfin yẹn ti sálámà ẹ̀yọ̀ kan yẹn kọ́kọ́ sàmì sálámà ẹ̀yọ̀ kan òun lọ́wọ́ ayọ̀ rẹ̀ ẹlẹ́sìn tó sùn tí ó di ọ́. الله أعلم hmm. ṣé àfa ìṣó mọ̀ tó ń sùn àdàbọ̀ tó ń bí àbí ń wọn lọ nìkan bí béèrè ń pa àwọn èèyàn wà lọ wà nípa ìbẹ̀rẹ̀ pé kí ló bí ìbéèrè ah ààbẹ̀yẹ yẹ bẹ̀rẹ̀ ọlọ́run ojú àjà àgbáyé kẹ̀kẹ́ àbáwá tó sọ lọ́nà bá láti tí wọ́n gbà lẹ́nu ni wọ́n bí irú wa báyìí. wọ́n á wọn mọ́ ìdí oṣù nù nítorí àwọn ọ̀rọ̀ lọ́wọ́ dáadáa tó ń sọ. ọ̀rọ̀ tí bàbá yẹn sọ níbi ẹ̀yìn ọmọ ìyá wọn ní sùúrù ẹ̀jẹ̀ wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń pé àwọn àti àti fún àjẹlẹ tó ìjọba náà òkú ìdákẹ́jì onísúnà ìdàkejì ṣíyà tó lè fi ṣe ìwọ́n tó lè súnà ní wọ́n ju àná súnà ìsàlàfíà ní ọ̀nà ẹ̀jẹ̀ oṣù dáwà sùfíà nílẹ̀ lọ́sùn bàbá ti ní àwọn àkàràbà ìṣẹ̀lẹ̀ lọ àwọn ìṣẹ̀lẹ̀ ẹ̀bẹ̀ bàbá ìṣẹ̀lẹ̀ mi ò kí bàtà ń bẹ tí wọ́n wá ṣe bẹ̀ yìí láwọn àbí ọdún sẹ́yìn tí ní ìlú sí ibi tí wọ́n wá wà ọmọ ń tẹ̀lé àwọn àkàwọn ni àwọn àkàwọn ni ọmọ wa tẹ̀lé dára láwọn náà kẹ́kẹ́ fáwọn ẹni ẹ̀ka bí ìsìlámù ní ìlú pípa kíkà ń bẹ̀rẹ̀ táwọn náà wẹ̀lẹ̀ láwọn àgbà yẹn tí mi ò sí mi kódà mo wọn lọ́wọ́ lọ́jà kí bàbá kan máa tẹ̀lé ìgbà ìgbà dáadáa. So, àṣìṣe náà. ṣẹlẹ̀ ẹjẹ́ wọn àfẹ́ eléyìí ọjọ́ wà mọ́tò ẹ má jẹ́ kí ṣẹ́rí kò sí ẹni tí ò lè sọ wọ́n ti ní kó lóyún lè irú yẹn kì í tó nǹkan tá a lè fi ẹni tó sọ àgbà sọ yẹn o kí mo pè sórí náà rí ọba máa kí níta lè fi kíní kan ṣe ní ipò nẹ́ẹ̀sì wọn sọ ní ìfọ̀n ṣe ní ẹni tó bá mú àwọn tó máa tí ọlọ́run fi àwọn èèyàn yẹn dí nínú ẹ̀sìn

ẹ máa ti ọrụ ọ̀sán láì dá sí nípa àwọn ọ̀lọ́mọ ọba òun la fẹ́ ìdìtọ̀ nígbè nǹkan káyà lẹ́yìn ìtàyẹ̀ lọ ẹ rí pé lẹ́yìn rẹ̀ bá àwọn oríṣiríṣi àwọn tó ní kan tẹ̀lé wọ́n ma sára ìwé àwọn afẹ́ èèyàn afẹ́ máa sọ̀rọ̀ tí ó ṣe kó àwọn èèyàn ṣe ti báwa náà mọ̀ pé wọ́n mọ̀ náà ní láyé ó sì náà tí wọ́n gbà wọn àjọ ń sún náà àwọn àbíjọ àwọn àgbàlérò mo rò sára

lọ́nà tí dákalẹ̀ ipò tí wọ́n sì wà ní tó bá màá tó bá màá ẹbí yorùbá máa ń sọ ọ ní ẹni tí yorùbá tó kó bá bẹ́ẹ̀ nìkan yóò ní kó sí owó bá bẹ́ẹ̀ tó tó kó bá mú ẹni tó bá mọ̀ tó máa ní tí wọ́n gbé lọ́wọ́ àti iṣẹ́ tí wọ́n ń ṣe yóò tóbi lẹ́nu rẹ̀ kó sọ fún ọ̀gá tó wọn lọ́wọ́ à yóò tóbi ṣùgbọ́n nítorí pé ọ̀pọ̀lọpọ̀ gan àwọn akíní máikrófóònù àti fóònù àti ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ dàáfà ọjà àwọn èèyàn mọ̀ wọn a aláwọ̀ àjùwà ojú ọba mọ ọba ní ọba ṣe tó bá mọ ẹni tó sọ̀rọ̀ yẹn ní ẹ̀ bá mọ̀ wọn olùkọ́ mi lọ́wọ́ pé àmàṣà ṣùgbọ́n táwọn àṣùwọ̀n.

tẹ̀wọ̀n káwọn kan tó hàn ní mò ń sọ yẹn o èyí sọ pé ní ẹ̀ma bí tó ń sún náà nìyẹn o wọ́n sì fi gbọ́ yẹn o wọ́n sì fi mú o ẹ̀hẹ́n ṣùgbọ́n àwọn kan tó hàn káwọn yóò fi kàwọn sún náà yìí ọ̀pẹ̀lẹ́ àìsàn tala abẹ́ máa ìyọ́dọ̀ ẹ̀kí abẹ́ bí abẹ́ ẹ̀rùn mọ́ ní pé òye lè ṣíyà pé sòní náà làwọn náà sòní pé sòní náà èyí tí kìí ṣe ṣíyà fà láyé. ìwọ́n tí ìyá fún wa ní oún súnà tó jẹ́ sálábì àyẹ̀ òbí bẹ́ẹ̀. bàbá mi ní gbà tó pa àwọn. ẹ̀ ní gbà ọ́. dáwà súnà sì ń bẹ dáadáa nígbà tí wọ́n bẹ láyé kí ẹ má lè fi bọ́yá àti dáwà àdáwà súnà wà ó dáadáa nígbà náà yẹn wá ya má dà bára wa ti wọn síbẹ̀ náà ẹ àwọn ọ̀rọ̀ mi ti ń bẹ jáde káwọn ẹbí ọmọ náà sábà tó ya wa ẹ ti jẹ́ ẹ̀dẹ̀ ọmọ ya wa máa ń

tíra àwọn àkọ́kọ́ tó ń ti gbé àkọjá tó ṣájà tó fi yẹ. ẹ̀là lórí kò tẹ̀lé ọ̀tẹ̀ wọn. tòótọ́ tí mo ti pé wọ́n mọ àwọn apá àyẹ̀. torí bàbá yẹn ọlọ́run fún wọn lọ́la jùlọ ẹ̀ máa yẹn dẹ̀ pọ̀. ṣùgbọ́n àwọn tí wọ́n jàgbá lórí àga ni wọ́n yàgbẹ́ sí wọn. tó bá yẹ kí bàbá yẹn ẹjọ́ àgbẹ̀ wàláyé wọn yẹn pọ̀ bàjẹ́ bàjẹ́ ni o ìmọ̀ yẹn pọ̀ bàjẹ́ ń dí ọ̀bá mọ̀ lọ. torí kí àti ń dí ọlá fún àwọn afá wa wọ́n yẹ sọ́n súnà o èyí tí wọ́n sún súnà mọ̀ ń sọ o mímọ tí ó gbúdù mọ̀ ń sọ o ẹ máa ẹgbẹ́ ó ti di kí ẹ máa dé mọ́lẹ̀ mi máa wọ mọ́lẹ̀ mi bá tẹ̀ àlú ní mi àti ọ̀dà akẹ́kọ̀ọ́ ìgbà ọmọ tí wàá ọmọ tó rẹ̀ ní. tó bá yẹ ti ìmọ̀ wà kìí ṣe ọ̀rọ̀ ẹlẹ́mẹ̀tì ọ̀rọ̀ sankọ́ ìtàn jàǹbá nílẹ̀ tí wọn gbogbo mọ̀kọ̀rọ̀rọ̀ ti wá gbogbo sẹ́kọ̀ọ́ kan ní bàbá ẹ̀kọ́ sí la ṣẹ̀kọ́ lọ kankọ́ ẹni tó bá ti kọ́ sí la lórí gbogbo sẹ́kí wọn kọ̀ lé kí wọ́n mú ṣẹ̀kọ́ ọ̀rọ̀ kọ̀ọ̀kọ́ yìí lọ́kọ̀ọ̀kọ̀ dáyé lẹ́yọ̀ kan ní wọ́n làjẹ́ tó lọ kọ́tà àdéhùn ní kí wọ́n lẹ́jọ́ àwọn táwọn àsìkò tó jẹ́ ìtàn wọ́n fi dàwò wá nàìjíríà fún wa nàìjíríà kò sí ẹgbẹ́ ìsìn náà ti lọ nàìjíríà àbí tí wọ́n bá ti sọ àmì sọ ìsìn mẹ́lọ àbára mi bó ṣe ni wọ́n lọ fún yíyan sálàyé nìyí tọ́hájú sàkàtà ní àlùmọ̀tò ákìlì àdàbí àdàbí gbogbo yé sí sàn mo rò pé àlàyé mi ti yé àdáwà láti tọ̀ ṣe ìgbọ́n kọsílà tọ̀ ṣe ìgbò ó lè mọ́ ti bá ìjà àlùsùn náà lọ́wọ́ àbẹ̀wò kíra bọ̀lá kọ̀ọ̀kan báyìí bẹ bẹ̀lẹ̀bẹ̀ báyìí mo fi gbàgbé ọkọ rẹ̀ kíra ti da fún bàlágọ̀ bẹ́ẹ̀ jọba fún bàlágọ̀ yìí tí n bá fi ní mọ báyìí wọn làwọn ń dàgbà wà ní mo nílé n bá túlé mo rò yẹn ìmọ̀ pé kéèyàn mọ̀ kéwù ni mọ̀ ń sọ ṣùgbọ́n aliwo àbàbẹ́ àní fàkínú ìṣàṣàlù fàkínú ìṣàṣàlù aliwo àṣùní ṣùní yún bìmánà ìdàkejì ṣe ṣùgbọ́n súnà pété àjọ omi súnà àwọn ọ̀nà yẹn jẹ́ ìfọ̀ mi ò ọ̀nà yẹn jẹ́ ìtàwọn náà jẹ́ sọ̀rọ̀ wọ́n fẹ́ fi fa ojú àwọn ọmọ kí àtàwọn èèyàn wọn máa èyí tí wọ́n fẹ́ mú àmọ́ sólà pátápátá dáadáa tó dáàmà nípa àwọn ilé wa yìí pé wọ́n lè gbà lẹ́yìn ẹ̀jẹ̀ ká máa ṣe ṣọ́sùn gọ́ọ̀mù ìjọba nítorí ẹ̀kọ́ tó yà lè dára.

mo rò pé ọ̀rọ̀ yẹ ó kí àwọn ìgbàgbé alẹ́ ẹ̀rẹ́ yọ wọ́n pọ̀ lórí súnmọ́ ààyè ẹ̀sìn kò mọ súnmọ́ tó wọn ẹni tó sọ fún ọ̀rọ̀ wọ́n ní ìṣeré kò mọ tó tó kò mọ àkọ́ àyè pé kò mọ tàbí kò mọ kò ó sì dájú wípé àkídà ẹni tí mo mọ̀ dáadáa tí mo lè bá òun ẹni wúlò tí mo sì mọ̀ wọn láti náìjì fún ti àti ìmọ̀ra mo lè fi gbogbo dáyà fún ọdún yìí àwọn tí wọ́n ń sọrọ yìí wọ́n máa ń fa kíkà ní súnmọ́tì ó dà lóru ṣùgbọ́n ṣẹlẹ̀ tí o sára ẹni tí tí a so èyẹ lè máa tá a bàbá wa fẹ́ bá wọn àánú mọ́bì kan a lè wò pọ́rọ̀ yẹn ṣe mo rò pé ọ̀rọ̀ mi ló ọlọ́wọ́ kò ní wá sí wá sí ẹ bá yẹ kí ní kí wọ́n sọ ọlọ́wọ́ ló lórí tó

tó ṣẹlẹ̀ ní pé ìyẹn ìyẹn jẹnẹra ìyẹn sára ìlú ṣe ní gbogbo ẹni tó bá ti ń jẹ́ mùsùlùmí mùsùlùmí gbogbo ẹni tó bá ti ń jẹ́ mùsùlùmí ìpìlẹ̀ ní pé gbogbo mùsùlùmí ló yẹ kó jó ń sún ẹjọ́ bí mo ti sọ òun yẹn ní sọ pé ìpìlẹ̀ ní pé gbogbo mùsùlùmí ló ń sún náà ìpìlẹ̀ ní pé gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí ló yẹ kó jẹ́ onísúnà jẹ́ni aburú táwọn ṣí àyè aburú wọn tóbi níbi tí àwọn ọ̀wá sì lè ọ̀pọ̀lọpọ̀ sọ fún wọn àti nínú bírọ̀kì ìsàmìyàwó wọn ti yọ wọn pọ̀ àwọn míì lẹ́yìn àwọn ọ̀wárí àwọn míì lẹ́yìn àwọn àtẹ̀míyàwó gbòòrò bí àwọn ẹ̀rọ àmìlẹ̀ ti àárá o a lè generalize ìdájọ́ so àwọn tí wọ́n jẹ́ àfà àsúnmẹ̀dá ṣẹ́kùn Islam lọ́wọ́ tó pọ̀ lórí sára ìlú tí wọ́n fún abẹ́ àwọn mìíràn ṣùgbọ́n kì í ṣe onísúnnà gangan ní àgbà tí ó lè gbọ́dọ̀ kẹ́rẹ̀ ní táwọn àti máa ń sọ̀nẹ́ mùsùlùmí jáde gẹ́gẹ́ pàálù súnà ni o wà ní ṣe ṣe súnni skọ́là ṣe skọ́là ó ti di mẹ́tọ́ pé báwo ti fẹ́ di àyíká lọ ṣe yí tí wọ́n ń sọ yẹn ó lè jáde àyè o ó lè jẹ something like that ní ìrìnmá súnà kẹfà ní ẹ̀sìn ìmùlẹ̀ ọ̀rọ̀ ó ṣe díẹ̀ ọwọ́ alẹ́ ilé òkè ìdí ìlú súnà làwọn wá ìdí àti ìlú ọlọ́run ọ̀hún ìgbàlẹ́ wà wà lórí wà káàbọ̀ sọ́nà máa wà. Thank you.